الحمد لله الحمد لله الذي تتم بنعمته الصالحات واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا دنيا واخرى يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجلج تيين يباوي يدادا èèyàn rí i pé ọjọ́ ayé ó ń sáré púpọ̀ bẹ́ẹ̀ tí ọ̀sán náà sì ń lé òru lárí tí oníkálukú wọn tó ń gbìyànjú tó ń gbìyànjú láti gba àyè má èkejì lọ́wọ́ eléyìí ọmọ tọ́ka sí wípé kò síbi ń ta kọ̀kọ́ lẹ̀ fún yàn pé ó lò ń lé ayé ti ṣe lè gùn tó kò sì sí bó ṣe lè pọ̀ tó àyàfi kọjá pé ìwọ̀nba ọjọ́ díẹ̀ péréte ọdún díẹ̀ náà ló ṣẹ́kù tí gbogbo àsìkò gbogbo nǹkan ó fi máa pé lọ́kọ̀ọ̀kan lánàá lánàá iná lóníkàlùkù wa lágbo oṣù ọlọ́lá oṣù alápọ̀nlé oṣù Ramadan làgbà lálejò ọlọ́ọ̀ni kí oṣù ọba ọláyé ọba ọláyé ọba ọláyé tó dáa àní àǹfààní àti gba àwẹ̀ yìí gbogbo àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú ìjọsìn eléyìí tí ọlọ́run ọba tó fi pa wá láṣẹ lórí ahọ́n Ànábì sallallahu alaihi wa sallam ibi ká tún máa ṣe nínú oṣù Ramadana yìí iná ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa iná látúnṣe Ramadan pẹ̀lú òkè àánú àforíjìn. ìbọ́kùn lọ́rùn ẹrú eléyìí tó ń bẹ nínú ẹ̀ ọmọọtí lọ o ó ṣẹ́kù fáwọn ẹni tó lọ́n bá tún kọ́ ẹ pé ẹ̀mí tí wọ́n tún dẹ̀ mí àwọn ni ó tún gba rọmọdánà lálejò ó kó ní kálukú wa ronú látara bí ọjọ́ ayé ti ṣe ń sáré yìí ọjọ́ kan ọjọ́ kan àṣejọ kọ fún kálukú wa ojoojúmọ́ náà ni wọ́n ń pa ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan rẹ́rẹ́ bílẹ̀ ti ṣe ń sútilẹ̀ má bẹ́ẹ̀ náà ni ọjọ́ kọ̀ọ̀kan dínkù nínú tí ọlọ́run ọba kọ fún kálukú wa máa dá ìgbà máa ṣàdéhùn ẹgbẹ̀rún ọdún tẹ̀bí tọ́lọ́run ọba bá kọ́ ikú ọ̀dẹ́gbẹ̀rún oṣù ni a sì ti mà ìgbé kò sí tàbí ṣùgbọ́n nígbà tí ó bá di ọjọ́ kan àkókò tọ́lọ̀ ń dá fọ́kàlùkù wa náà yóò pè é kọ́nà wọn bó jẹ́ kí àkókò tí kálukú tí ó fi lé ayé sílẹ̀ kọjá àsìkò tí ó dáa jù fún tí ó jẹ́ sábàbí àti soríire rẹ̀ lọ́la al-qiyam nínú hadith eléyìí tí imam abu dawud àti at-tirmidhi tí wọ́n gbé jáde nínú tírà wọn. لترى انس بن مالك رضي الله عنه ان النبي صلى الله عليه واله وسلم لما قدم المدينه وجدهم يحتفلون بعيدين فقال لهم كان لكم يومان تلعبون فيهما وقد ابدلكم الله بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى رواه إمام أبو داود والنسائي وصححه الألباني ونقبة النبي صلى الله عليه وسلم تدسل مدينة لقملي ọba àwọn ará bẹ igi wọn ní àwọn ọjọ́ méjì kan tí wọn yà sọ́tọ̀ tó ṣe pé wọn á máa fi ṣe àjọ̀dún ọdún wa èyí tó ṣe pé wọn á máa ṣeré nínú ẹ̀ wọ́n kà kún ọjọ́ ẹ̀ṣẹ̀ wọ́n kà kún ọjọ́ ìtúraká anabi sallallahu alaihi wasallam wọ́n fi yé wọn pé ọjọ́ méjèèjì tẹ níyẹn o ọlọ́wọ́n bá ti sọjọ́ méjì míì tó lóore jù wọ́n lọ ó ti fi wọ́n já wọn fún yín àwọn ọjọ́ méjèèjì àwọn náà ni yawmal fitri wa yawmal adha ọdún túnú àwẹ̀ àti ọjọ́ ọdún léyà eléyìí ni ọjọ́ méjì tí ọlọ́run bá fi dípò ọjọ́ méjì tí àwọn èèyàn ti ní tẹ́lẹ̀ ṣáájú kó tó di pé islam dé ọjọ́ méjì tí islam <coughs> tó wá fi dípò àwọn ọjọ́ méjèèjì yìí àwọn náà ní ọdún eléyìí tí islam tó pè ní ọdún fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí. àwọn òtún ní ọdún mímá tó yàtọ̀ sí àwọn ọdún méjèèjì yìí ọdún túnú àwẹ̀ àti ọdún léyà àyàfi ọdún ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ eléyìí tí máa já gbogbo ọjọ́ júmọ̀à bí irú ọjọ́ júmọ̀à tó níyì ọjọ́ ọdún lòun náà tó jẹ́ fáwọn mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ ìwà ike kò nífẹ̀ẹ́ sí ti ọlọ́run ọba yà sọ́tọ̀ fún ọ kò sì máa ṣàpọ́nlé ti ọlọ́run ọba yọ́nú sí kọ́ ọ jẹ́ni tí ó máa rírì àwọn ọjọ́ méjèèjì kò sì jẹ́ni tó ṣe pé yọ máa bù ọlá fún wa kó o dunu kó túraká nínú wa kọ́ ọ jẹ́ni tí ó máa ṣe ntọ́lọ́run ọba fẹ́ kó sì jìnnà sí gbogbo ntọ́lọ́run ọba wa kò fẹ́ bó tilẹ̀ jẹ́ pọ́jọ́ dùnú ọjọ́ túraká iná àlọ́jọ́ ọdún. ṣùgbọ́n àgbọ̀dọ̀ dunnú káfi fẹ́ lọ́n àgbọ̀dọ̀ túraká káfi takò lànà ọlọ́n ọ̀nà yẹn ló jẹ́ lórí mùsùlùmí tó ń sọdún kọ́mọ̀ kíkọ̀tọ̀ ká sọdún débi pé ká máa takò lànà ọlọ́n ká máa takò fín rẹ̀ ká sọdún pẹ̀lú pé ó bí ọlọ́run ọba nínú sí wa káwá tara pa sọdún ká ya olórí ibú kọlọ́n ọba ọmọ sì wá lórí ibú. ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí àwọn ẹni tó ṣe pé ọjọ́ méjèèjì tá a kà sílẹ̀ yìí àdàpọ̀ mọ́ ọjọ́ júmọ́à júmọ́à tó ń jẹ ọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn ọ̀ka àwọn ọjọ́ wọ̀nyí kún ọ wọn kọjọ ọdún kankan wọn kọ́dà wọn ò fi pè nǹkan kan pẹ̀lú ọjọ́ júmọ́ àgàn wọn làkàsíkà fún àwọn ọdún burúkú tí ọjà mọ̀ kankan àwọn ọdún játijàti rádaràdán làwọn kà kún ọdún tó ṣe é pé máa mú ní sórí ibú ọdún tí èdè ọ̀dà fún ni làwọn kà kún bí à ń sọdún léyà wọn kà kún ṣùgbọ́n tọ́ba di pé wọ́n ń sọdún eégún ẹ̀rí tí wọ́n tún máa sọ fọ́dún eégún ọdún ọ̀lẹ̀ àbí ọdún orò àbọ̀dún orí ibú ẹ̀rí tí wọ́n máa tú yáyá tí wọ́n máa tú yáyà lọ síbẹ̀ wọ́n máa bira wọn léèrè tí ò sí dárí yín àbọ̀dún eégún yìí náà ló gbẹ́yìn náà wálé ni wọ́n ní ọ̀mọ̀ràn bíi ní ọ̀yọ́ ebi wọn náà ti mà pé gbogbo ọdún eégún làwọn wálé àbẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ ọdún eégún ni wọ́n wá ń ṣe é kò sí ntọ́fẹ́ fọdún mùsùlùmí ṣe iná lọ fà á láàfin rọ́ríṣiríṣi láwọn àìdí lánàá ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó ṣe é pé aṣọ tó ti jẹ̀kú rẹ̀ tẹ̀ tí máa wọ̀ lọ́jọ́ lásán iná ló tún gbé lọ ìd bàtà tó ti ti dàdàrà ọmọ ẹ̀yà lè dalẹ̀ nù sí iná ló tún gbé lọ ìd wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ wá wo ẹ̀sìn ẹlẹ́sìn rẹ̀ bàbá ló ń ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí òun sáyé ẹ wá wo bí ó ṣe yọ ti sàlẹ̀ apàtì bàtà àsìkò aago tó bá fẹ́ fìlà tó bẹ́tì mu tó bẹ́tì dọ́gba ìní ọlọ́dẹ láti ṣàfihàn yín pé òun ń ṣe ọdún ọjọ́ tí wọ́n bí òun ni tọrọjọ tí wọ́n bí òun ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n bá tọ́pọ́nlé tọ́kà tóní kẹ́ ẹ fọlá fún kẹ́ ẹ bóyè kún èèyàn mélòó lọ́ka kún nínú àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ kò tún wá máa lórí tiẹ̀ nìkan tọ́jọ́ láì nírònú ó tún sí ó tún kárí ìyàwó ó tún kárí ọmọ ìjọba awukaluku kọ́ wọ́ ìjọba awukaluku kó ṣe òṣùntọ́kàn lásọdún kan ara fẹ́ nìkan la hawla wala quwwata illa billah tó sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ ọ̀yẹ́kọ́ máa ìpè ntọ́lọ́wọ́n bá bá pọ́nlé ntọ́lọ́wọ́n bá wá tó bu ọlá fún ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ wọ́gẹ́ ni mùsùlùmí tọ́gbọ́ bá gbọ́ tó ń tẹ̀lé lánàá nàbí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam pé kí wọn náà mú ìdùnnú wọn náà kan rẹ kò sì ṣe bẹ́ẹ̀ kó mú ìdùnnú wọn ọkàn àwọn ọmọ àti ìyàwó rẹ àwọn aráalé rẹ àwọn tó ń gbọ́dọ̀ rẹ àwọn náà lè bá a máa pé ọdún mùsùlùmí là ń ṣe o ọdún mùsùlùmí ó náà ló dùn jù nínú gbogbo ọdún tí ń bẹ kò sọ́dún kan tó dàbí ọdún mùsùlùmí tí ọba yí ọ ya ojú ẹ kó lè bá rí dáadáa ọdún mùsùlùmí gangan lọ́dún gbogbo ọdún mi táwọn mi bá ń ṣe ẹ̀sìn lásán ni tẹ̀lé yìí náà rí ọdún ni wọ́n láwọn ń ṣe wọ́n mú tí wọ́n fọ́ra wọ́n ń gò lórí ọdún ni wọ́n láwọn ń ṣe wọ́n mú tí wọ́n yàgbé ara ìgbẹ́ wa ń kán lẹ̀ gbogbo pálọ̀ la hawla wala quwwata illa billah wọ́n mú tí wọ́n jẹ lẹ́dẹ̀ wọ́n pọ̀ pọ̀pọ̀ wọ́n bíbíbí lórí kí wọ́n jẹjẹ kú jẹ wọ́n mú tí wọ́n ságbèrè títí gbogbo wọn wọ́n tara rẹ̀ wọ́n kárùn wọ́n mú tí wọ́n pe olórin gbogbo wọn bá tọrọ kọ́bọ̀ eléyìí tí wọ́n rí tùjọ nínú ìgbésí ayé wọn iná ni wọ́n tún fi mọ́ olórin lórí ni wọ́n fi mọ́ onílù inú wọn kó sọ nílùú lápò tí wọn kó sálágbé lápò wala hawla wala quwwata illa billah wọn wá sọdún àdánù tán wọn padà sílé wọn kanra wọn kanra mẹyàwó wọn kanra mama tánà tánà tánà ọlọ́run ẹ̀dá kálọ́ tí ọ sí di orí ibu alhamdulilayi alhamdulilayi ala ni'mati islam adúgbò sọlọ adúgbò sọlọ lórí dẹrẹ islam ẹ mùsùlùmí amúra dẹdẹdẹ wọ́n wọ tìsàlẹ̀ apàtì kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa titun titun ni wọ́n wọ̀ ọlọ́run ní jẹ́ kí tuntun wọn tán lápẹ́ ìwé ẹnìkọ̀ọ̀kan wa wọ́n wọ tuntun wọ́n gbọ́dọ̀ rí oníkálukú ohun gbígbó ló ń gbígbé ọlọ́run ọba tóbi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd mùsùlùmí gbọ́ ọ̀nà ọ̀tají ọ̀nà bẹ̀rẹ̀ sí ni wí ike mọ̀ gbàgbé gbégbó ló ń tọ́yẹ ká máa wí lónìí nù ẹni tí èsè mùsùlùmí gbọ́ ẹ̀rú bà àyà rẹ̀ lọ́kàrà ó lè wò ni wọ́n wí gbólóhùn òdodo ni gbólóhùn kọ́ lọ́wọ́n ba ló tóbi jù ó tóbi ju gbogbo tí wọ́n sìn lẹ́yìn ọlọ́wọ́n ba lọ gbólóhùn pé kò sí ọba míì kò sí nǹkan kan míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allahu rabbul alamin iná làwọn mùsùlùmí ń wé wọ́n ti wọ́n parí rẹ̀ pẹ̀lú allahu akbar allahu akbar alọ́nà ló tóbi jù allahu rabbul alamin òun ló tóbi jù walillahi alhamd tí ẹ̀ sì ní gbogbo ẹ̀yìn ṣe. báyìí àwọn mùsùlùmí sọdún wọ́n ń bẹ̀rẹ̀ àwọn wò wọ́n ń parí àwọ̀ tó wà láàrin wọn wọ́n ń fagilé àìgbọ́ra ẹni yé eléyìí tó ṣe é ṣe kọ́ wà láàrin wa wọ́n ń ṣí abalẹ̀ ewé ìwé tuntun eléyìí tí ó dá lórí àjọṣepọ̀ ní ìbámu pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fi pa ọ́ lẹ́sẹ̀ àti ìlànà anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam èyí tí ó tún máa ṣe dáadáa sáwọn bàbá àti ìyá rẹ̀ ó àìṣe dáadáa yìí látànà eléyìí tí ìkùnsínú ń bẹ láàrin rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ ọmọ wa sópin lánàá eléyìí tí ọmọ ṣe dáadáa síyàwó àtọmọ rẹ̀ wọ́n gbégi láìṣe déédéé yìí látàná lọ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe abala tuntun eléyìí tí oníkálukú ọ̀ràn kan pé lórí abala tuntun tó dà yìí làwọn ń bẹ lọ́nkọ́ gbẹ̀mí àwọn lórí abala tuntun eléyìí tó sùn wọ̀nyí làwọn ń bẹ lọ́nkọ́ àwọn bọ́lọ́n pàdé Allahu akbar Allahu akbar walillahil hamd. ọjọ́ ọdún ọjọ́ ọdúnnú ni o ọjọ́ ìtura ká ni ṣùgbọ́n ta lẹni tọ́jọ́jọ́ ọdúnnú fún ọjọ́ ọdún kì í sọjọ́ ọdúnnú fún gbogbo èèyàn ṣùgbọ́n ṣe lọ́jọ́jọ́ ọdúnnú ọjọ́ ìtura ká fún gbogbo ẹni tí ọkàn bá tí àníyàn sì dá sí ọba ẹlẹ́dàá wa àwọn eléyìí ọdúnnú fún sọjọ́ ọdúnnú fẹ́ni tuntun lásán wọ̀ bàtà tuntun tọ́kọ́ mọ̀dà síwájú pé ẹ máa ń so ó ti ẹ̀wù mi kí n máa fojú káyìn subhanallah ike torí pọ́jọ́ ọdún ni òun fẹ́ fojú ká àwọn ọmọ òun òwò wọn pọ̀ tó kí sọ́jọ́ ọdún lélẹ̀ yẹn fún wọ ọwọ́ pọ́ wọn sọ tuntun kò túmọ̀ sí pọ̀ ń sọdún lópin ìgbà tání ẹ̀rọ bá ti dá àníyàn burúkú ló ń gbé ká ọkàn rẹ ọ̀dá àwọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ burúkú kúnnà ọkàn rẹ eléyìí kọ̀ ọ̀rọ̀dún ṣe ó kàn ń rẹ jẹ ni eléyẹn àwòrán la rí inú ọ̀dá iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀dá eléyìí ọ̀rọ̀ ọdún ṣe o torí tó bá dé Eid akramakumullah níbi táwọn ẹrú ọlọ́run ti ń dunnú tó ń yọ mọ́ra wọn ṣẹ̀ṣẹ̀ níṣẹ́ lẹ́rìí tí ojú ọ̀daràn tọkọ rẹ̀ lọ́wọ́ tí ọkàn rẹ̀ gbọgbẹ́ tí ọmọ àwọn òkú ya ìwọ tó wọ́n sọ tó dájú tó lọ ẹ ìwọ bàtà tó wọ̀ ohun òrí irú ẹ̀rí láyé abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọ̀nà òun lọ́gbà títí ẹ ti dájú tó lọ sẹ́wọ̀n kó lórí ibú ọ̀rọ̀ dùn sí báwọn torí bàmí jẹ́ ló gbé lọ ìbànújẹ́ náà ni ó gbé padà bọ̀ wálé adúpẹ́ sọ́lọ́ ntọ́lọ́ ọ̀bọ̀ òṣètì wa bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run ó yẹ kí mùsùlùmí kó bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ yọ ikú àkú ọdún ká máa kíra wa kú ọdún ọ̀nbẹ nínú tẹ̀sán islam mú wa ọwọ́ asunu dúdúdú ọwọ́ kékeré lọ́sẹ̀lẹ̀ kí ló ṣe tí wọn náà ṣe ẹ̀rọ kó ń kálukú ọmọ àánú la hawla wala quwwata illa billah ayna al-islam islam náà wà á dà kò sí nínú ẹkú ọdún ọlọ́run àbò jẹ ká sún pọ̀ rẹ̀ láyé lórí dáadáa o gbogbo ntọ́dún bá lọ́dọ̀ wa ń dáadáa ọlọ́run fún àlùbáríkà sí o ọlọ́run wá sí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún orí fún wa o yóò ṣe bẹ́ẹ̀ kárí àwọn ọmọ wa o yóò ṣe bẹ́ẹ̀ kárí àwọn aya wa o yóò ṣe bẹ́ẹ̀ kárí gbogbo mùsùlùmí káàsà kò sí bẹ́ẹ̀ ọkọ̀ sunu dúdúdú ni ẹlòmíì látàná tó fi dòní kọ̀mọ̀kó nkíyàn mẹ́ta kú ọdún kọ̀mọ̀kó nkíyàn mẹ́ta kú ọdún onínúdúdú ọlọ́kàn búburú ẹni bú ẹni tá a rí tá a kò lọ́nà tá a sá fún èèyàn abúlé lẹ́yìn torí ẹ̀ àwọn mùsùlùmí tọ́lọ̀ntì ẹ̀ tí wàá ṣe tí gbèsè ayé ti di rọrùn ọlọ́lọ́mọ ẹ̀yẹ ẹni tí ẹlòmíì pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé sàlámù alaykum ẹkùnjọ́ mẹ́ta o ẹ̀sìnkú ọdún yìí o ọlọ́run fa àlùbáríkà sí o ọlọ́run jẹ́ asọ́pọ̀ ẹ̀ láyé lórí dáadáa ọlọ́lọ́mọ ẹ̀yẹ tí ẹlòmíì

aláìlórí lọ́ọ́bì tiẹ̀ torí di ẹlẹ́bí mùsùlùmí ni wọ́n wọ́n á máa ṣe kẹsẹ̀ rí mi wọ́n lọ ẹ̀kọ́ ọba mùsùlùmí á máa yá rẹ̀ yọ pé ẹ̀kú ọdún ẹ̀kú ẹ̀kú oríire tọ́lọ̀ wọn bá ní kọ́ bá wa lẹ́yìn ọwọ́ nínú tá a gbọ́ fún àwọn aṣíwájú wa rere tí wọ́n máa bá dé wọ́n máa sọ pé taqabbalallahu minna wa mink taqabbalallahu minna wa mink ọlọ́wọ́n bọ́ gba gbogbo sẹ́ẹ̀rì tá a ṣe yóò gbà lọ́wọ́ wa yóò sì tẹ́wọ́ gba tiẹ̀ náà ọlọ́wọ́ tẹ́wọ́ gba gbogbo dáadáa tá a ṣe yóò sì tẹ́wọ́ gba tiẹ̀ náà tó gbogbo eléyìí ń bẹ nínú tọ́yọ̀ ká máa fi kíra wa ọwọ́ ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ìṣẹ́lọ́run làwọn máa fi sọdún ìbàjẹ́ làwọn máa fi sayọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú alámìnà sóní ọlọ́lọ́mọ iye eléré tí wọ́n ti pè é ọlọ́lọ́mọ agbó àwọn eléré tí wọ́n ti lọ ọlọ́lọ́mọ ibi tí wọ́n ti ń jíjó tàkòtó tọ́pọ̀lọpọ̀ wà ní ìsìn lẹ́ni tó ṣe wípé ọ̀yẹ̀ kọ́ wà ní mọ́ṣáláṣí níbi tí ó ti gbọ́ kútúbà tí ó ti ṣe sọlátul jumu'a ń jó tàkòtó ni ó ní àwọn àṣetán tọ́lọ́mọba tó ti ní kí wọ́n ti má lé tẹ́lẹ̀ tí wọ́n túlẹ̀ yìí ó ti ẹ̀ wá jẹ́ ìdùnnú ńlá fún un káwọn tó jọ máa sórí ibùsùn la hawla wala quwwata illa billah ọlọ́lọ́mọ iye ọtí tẹ́lómi ti mú ọlọ́lọ́mọ iye ògógóró tẹ́lómi ti mú tó sì jẹ́ mùsùlùmí ọlọ́lọ́mọ iye ìbàjẹ́ ọlọ́lọ́mọ iye tẹ́tẹ́ tẹ́lómi ti ta ọlọ́lọ́mọ iye owó ẹlòmí tí wọ́n ti jẹ nídìí tẹ́tẹ́ lónìí sànà ọlọ́lọ́ sì ma iye ẹni tọ́jẹ́ pé ó ti ṣe sábàbí àti rárá rẹ̀ lọ sọ́run àpàpàǹdodo látàrí kó múra rẹ̀ lọ síbi tí ọ̀dà ṣé tí wọ́n bá mutí táwọn ètúkà lálàáfíà àti mà bẹ́ẹ̀ ipe ọ̀mùtí lè kàn gbé ìgò kó ní tó bá sì sọ̀rọ̀ amúlé lẹ́mọ́ lórí òun náà sì ti yó pé tí wọ́n bá bí bàbá ẹ̀ dáadáa wò pé à wọ́n bí bàbá òun dá o yóò ti bára rẹ̀ lálùkìyàmọ̀ kó tó mọ̀ pé òdi ọtí ló ń bá lálùkìyàmọ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ló ti tara zina ló ti tara zina lẹ́nu ànásónìí tóun ti bá kú òjijì pàdé bẹ́ẹ̀ ni ọlọ́káyàwó yàwó mẹ́lẹ́ ọlọ́jọ́ ọdún la fi pàdé sí ókè kò burú kò sí wàá mọ ẹ́ pé àti ọjọ́ ànásó ni ẹ lọ́jọ́ tí ó ségi wa ni kò ó sì sa kálukú bá òun ló ti tàtàrí orí ló ti rán ara rẹ̀ lọ sọ́dọ̀ ọ̀run àpàpàǹdodo gẹ́gẹ́ bí àwọn ẹni tí máa gbé mọ́tò tí wọ́n gbé jáde lọ sí ìta gbansasa ní ọjọ́ ọdún wọ́n wá láwọn àwọn fẹ́ wa mọ́tò ṣèwèrè àwọn fẹ́ wa mọ́tò ṣèwèrè àwọn wa mọ́tò àwọn máa fi mọ́tò yìí sí òrùka nílẹ̀ ẹlẹ̀ títí mọ́tò fi di pé orí táyà méjì péré ni mọ́tò ti yí wáyà wò rírọ ẹ̀rí orí táyà méjì ni ti yí ọjọ́ ọdún làwọn mi máa sọ di orí bẹ́ẹ̀ wọ́n ti ọmọ ayé bẹ́ẹ̀ wọ́n ti ọmọ ayé bẹ́ẹ̀ yọ bá yí ma lọ́wọ́ ní ọba dara alukiyama kí wọ́n alẹ́ ṣètẹ́ fi dara bí àìwọ́ lọ àǹdáwó èrè wo ni iná aláfi wa dara alukiyama yọ bá yẹ kó ẹ dá padà ní àtúní dánrú ẹ̀ wò ma lọ́ba parí. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló ti tàtàrí ọdí orí ló ti ránra rẹ̀ lọ́sàlùkìyàmà lẹ́nu ànásọ́nì gẹ́gẹ́ bí àwọn ọmọ ọlọ́kadà tó ṣe é pé àwọn àgbàlú alẹ́ lórí lọ́wọ́ láwọn àlú míì wọ́n láwọn gbẹ́bùn kalẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè sọdá gbogbo ìkórìtà ìkórìtà ìkórìtà ìkórìtà tó wà nílùú yìí láì wọ̀tún láì wòsì tí ó sì fi sọdá rẹ̀ pẹ̀lú eré pẹ́mẹ́tò ń bọ̀ mọ́ṣíìnì ń bọ̀ èèyàn ń bọ̀ kò gbọdọ̀ wọ̀tún kò gbọdọ̀ wòsì kọ́sá máa lọ náà ní tààràtà títí tí ìrìn gbogbo ìkórìtà ti ń bẹ níbi mẹ́lì mẹ́wàá síra wọn gbogbo èèyàn mọ̀ á wòran àwọn aláìlérò náà ó pè sọ́tún ó pè sósì wọn máa pàtẹ́wọ́ pé ọ̀sọ̀dá oríta kínní ọ̀sọ̀dá oríta kejì ọ̀sọ̀dá oríta kejì iwájú náà ni wèrè ọ̀sà máa wò títí tí lọ kó sẹ́nu tirẹ́là kálukọ́ bá sinmi kí wọn lọ ṣe tẹ́sí dálùkì yá máa báyìí wọ́n lọ ẹ̀bùn tí wọ́n gbé kalẹ̀ náà nù ẹ̀bùn tí wọ́n gbé kalẹ̀ náà lọ́rùn sálùkì yá máa báyìí ọ̀pọ̀lọpọ̀ ti dárú ẹ̀ wò ẹlòmíì ti dálùkì yá máa lẹ́nu àná sóni sọdún náà wà nù Ramadan ọlọ́ọ̀ àwa ń dunnú kí ló dé tà fi ń dunnú sẹ́ bíra yín lóore sẹ́yìn ń dunnú pé ọlọ́run ní kí Ramadan ọba yín láyé ọlọ́run sì ràn yín lọ́wọ́ ẹgbàá wẹ́ rẹ̀ ọlọ́run sì sí ẹgbàá wẹ́ rẹ̀ nítorí pé ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ ẹ sì gba àwẹ̀ rẹ̀ nítorí pọ́lọ̀ lẹ́sẹ̀ kọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀dìdẹ ṣe sọ̀láàt lóru Ramadan ẹ sì ṣe nítorí pé ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ ọ̀dọ̀ ọlọ́run lẹ́tí ń wẹ̀sàn-án rẹ̀ ọlọ́run yìí lọ́wọ́ gbogbo òru parí nínú Ramadan ẹ̀fọ́jọ́ kan sùn gbàgbéra ẹ̀ ń wò pé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ń bẹ nínú ẹni tọ́lọ́ ti ṣe kòǹgẹ́ àti rílẹ̀ Lailatul Qadr ẹ̀ sì dúpẹ́ fọlọ́ ipe ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀rí lọ́lọ́run fún yín ṣe nínú oṣù Ramadan ṣe ń tẹ́yìn dunnú sínú pọ́lọ́nsì ní àmẹ́ni tí ń dunnú nítorí pé Ramadan ti lọ àwọn tí ẹ sinmi wàhálà ń pọ̀ járe má jẹun má mú mi ìyàwó èèyàn ní í sin wúyàn kò sì gbọdọ̀ débẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí tójọ́ kan tó ń kọjá gbọdọ̀ ẹ olóúnjẹ kan ti ń dín dòdò òun kàn játọ́ lẹ́nu níbi ajá tó ń gbẹ́ngbẹ́ wọ́n sì léyìn ọ̀gbọ́dọ̀ jẹ́ àti wàá dúpẹ́ báyìí Ramadan ti lọ abọ́lọ́wẹ́ abọ́lọ́wẹ́ ọgbà tó ọlọ́mọ bá ń dúnú eléyìí o kò rórí ire ṣe o kò rórí ire ṣe wàláhì gbogbo ẹni tó gbọ́ náà bá gbọ́ àtọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù wàláhì kò wọ́n kí rọmọdán tán wàláhì kò wọ́n kí rọmọdán tó wáyé pé lọ́kàn tí ó wù ọkọ tẹ ìmánì rẹ ìmánì kan tó ti mẹ́hẹ̀ ní jàmbá sí kò sẹ́ni tó gbọ́ náà bá gbọ́ wàláhì tí ń fẹ́ kí rọmọdán yọ tán sí oore tọ́lọ́wọ́n bá ń ṣe sáwọn ẹrú rẹ lójoojúmọ́ lọ fẹ́ wò ni àbí tàforíjì ti ń ṣe fún wọn lójoojúmọ́ ṣé ti ṣètọ́ni tí ò sí lóde má tí gbogbo èèyàn wá dẹni tára rẹ̀ rọ̀wọ̀ ńlọfẹ́ wò ni fọ̀rọ̀ pọ̀lọpọ̀ ọ̀daràn ara wọn tutù ni wàláhì jáde kó wò gbóró wò nínú oṣù Ramadan kẹsìrì gan mọ̀ pé àwọn ẹni tí ń mú àwọn sórí ibú wọn ò sí má torí ara kálukú wọn tutù àwọn olórí ibú wà o àwọn olórí ibú wà tó yẹ pé láàárọ̀ kùtùkùtù àwọn tó lọ jókòó sọ́dọ̀ ọlọ́tì ni wọn lọ bí àwọn àdúgbò kan tí wọn ń rò ní ìsìn tí wọn bá kọjá gba bẹ ẹrí tí wọn jókòó sọ́dọ̀ ọlọtínú rọmọgán wọn wàá dànù gò wọn wàá ranjú sẹmọ pé kóńgbàkóńgbà lójú ọ̀daràn rí bẹ́ẹ̀ ni tí wọn bá mu ti yó tán wọn wàá ranjú nǹkan kóńgbàkóńgbà bí ojú àgbákò wọn ń gbà pé eléyìí kìí ṣe ṣetán torí pé tí ń sìyàn lọ́nà pọ̀ jẹ̀mọ́ nínú rẹ̀ an-nafsul ammaratu bis-su' ẹ̀mí ti pinni lọ sídìí ìbàjẹ́ kì í àyàfi ẹni tí anasu lawama tó bá borí al-ammara bisu lọ́dọ̀ tiẹ̀ ẹ̀mí tí kò ní jánu ẹ̀mí tí kò ní jánu kúrò ní dìkásẹ ìbàjẹ́ tó bá borí ètí paniláṣẹ kásẹ àìdá òun lèèyàn sì lè máa ṣe dáadáa tí ọmọ kéè sára torí ẹ̀ ẹni tó ń dunnú torí pé rọmọdọ́nà tó ń ti bọ́ lọ́wọ́ ẹ̀ ò rí dunnú dun inú bànújẹ́ ló ti ń yí o ó sì súnmọ́ kọjá páwọ̀ ẹ̀tì ẹ̀ kìí sáwẹ̀ torí di eléyìí iná la ṣe sọ pé ká má máa kíra wa nígbà tá à ń gbàwẹ̀ pípé akó àti lọ rẹ̀ torí ẹni tí ń tì í lọ ńjọ́ tó bá rí tì tán lójú ara rẹ̀ inú rẹ̀ ó dùn pé àti lọ ó sì lọ àti kòtò ó ti wọ bẹ́ẹ̀ à àwọn ò tí lọ akú gbígba àwẹ̀ wọ́n kì pé Yorùbá gbogbo nǹkan náà làwọn máa fi kíra wa ni àbúrò máa kíra wa pé ẹkú gbígbàwẹ̀ hmm? kò sí tí yóò bẹ́ẹ̀ ṣe kíra wọn náà lẹ́nìkan ṣe wò sùnsùn ó ní tẹ́ bá fẹ́ máa sírí ipò tí yóò bá wà ẹ máa kíyèsí báwọn ọmọ ìyá rẹ̀ ó sì máa kì í gbọ́gbádùn bí ọgbádùn gbólówó bí olówó bọ́mọ rẹ̀ kú bọ́mọ rẹ̀ òkú bí wọ́n ń tà bí wọ́n ọ̀tà bí ṣe bí ṣe sẹ́wọ̀n kínú kíkí wa náà láti mà ẹ sá pẹ̀lẹ́ àná Hmm? ẹkú ti wí o ọlọ́run ó di o ọlọ́run níjà rírọ ẹ̀ mọ́ o àìsìkò oríire ewu àná gbogbo àṣírí yòòbó tù o kò sínú pé ẹ o ẹ káàárọ̀ adúgbẹ́tọ́ lọ́n di aṣáájú kálukó sì máa lọ kíni yóò tó ṣẹ́jú mẹ́wàá èyí tó bá gé kúrú nù labala labala èyí ńkọ́ tọ̀hún ńkọ́ ẹ̀sà kù kínní ẹ̀sà pẹ̀lẹ́ ti kínní tòbí bá so eléyìí náà ló sún adé bíi pé àwẹ̀ náà tá ń gbà á tún kíra wa ẹkọ ń gbẹ ẹkọ àwẹ̀ ọrẹ yín ó <laughs> so kọ́dà ń lè kíra pé ẹkú kára torí pé ńgbà tí ẹ bá tún kára kára àìkára subhanallah torí ẹ káwọn kíra wàláhì wọn máa dunu kọtẹ àwọn tiẹ̀ ti bọ́ lọ́wọ́ rẹ̀ tí báwọn ń ti tẹ́lẹ̀ náà àwọn ń ti náà ni rárá o bákan náà nínú àwọn àṣìṣe táwọn yẹn ń ṣe tó yẹ ká ṣọ́ra fún o náà ní pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu anásóni o Allahu akbar ó ti fẹ́ẹ̀ jẹ tó ń jẹ ọ̀sẹ̀ kan tí máa jẹ nígbà tí àwẹ̀ ò tí ì dé lẹ́nu anásóni ń jẹ ń jẹ ń jẹ nígbà tó ṣe pé wọ́n ti ń fi bí pálá kan sẹ́yìn gbogbo ìtàn láti gbé wọlé ẹsẹ àti gba bá ń bu tèmi ń bu tèmi ń bu tèmi náà ìgbẹ́tẹ́lómi ti yà lẹ́nu àná torí pé yọ ba inú lójijì èmi tí n ti máa jẹun lọ́sàn-án tẹ́gbẹ́ méjì mọ̀ ń jẹun lójúmọ́ so mọ̀ á ń jàjẹlù mọ̀ ń jàjẹlù mọ̀ ń jàjẹlù kò sí tàbí ṣùgbọ́n àwọn n'i sọ́dún là ń ṣe ní àbá àgbádùn torí di eléyìí ẹja máa fètò o ìṣe gbogbo ntójú bá rí náà lọ́yọ̀ kọ́ lọ sẹ́nu bẹ́ẹ̀ bá gbóúnjẹ kalẹ̀ gan lọ́wọ́ ẹnu gbàtà ṣe parí àwẹ̀ yìí níṣẹ́ lọ́yọ̀ kọ́ jẹ́ pé báyàdà kanu mẹ́ta ní tí yẹn máa jẹ tẹ́lẹ̀ lèyàn jẹ nítorí inú kò tọ́lá gbèrú tó a máa jẹ́ ń joko kan tẹ́lẹ̀ lọ bá jẹ́ ń kan nísìn kí o tó mánú la tó ní máa ṣe gbọ̀nsẹ̀ yọpẹ̀ díẹ̀ fèdínú àwọn ẹni tó nímọ̀ nípa ètò owó sàn wọ́n ní lẹ́yìn àwẹ̀ ó yẹ kí àwọn ẹrú ọlọ́run wọ́n gbìyànjú láti rí wípé oúnjẹ táwọn máa jẹ àwọn ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn ṣètò sí kéèyàn mọ̀ sọ́ra lẹ̀ fún kọ́mọ̀bàjẹ́ pé ilé ilé ìwòsàn ni ọ̀dà yẹn dùn. ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ lánàá àtòní yìí tẹ́ bá lọ sórí àkìtàn ẹ bá báwọn yẹn ṣe dóúnjẹ nù nídàánú tẹni tí ń nànàkúnà ọlọ́wọ́n bá wọ̀ fẹ́ torí pé ọlọ́wọ́n ti fi yé wa pé àwọn ọmọ ìyá ni wọ́n. kò burúkú sí oúnjẹ tó pọ̀ ju táwa nílò lọ ṣùgbọ́n dáa wípé ká mú ètò bá lé sí nínú oúnjẹ yìí nígbà táwọn ò tí ì bá oúnjẹ yìí jẹ ká sì sanwó sáwọn ẹni tí kò ní tó wa tó ẹ pé tá a bá gbóúnjẹ yìí fún yóò wúlò fún wa ká bá wọn sínú kúlà ká gbé lọ fún wa káwọn náà jẹ ń bẹ́ẹ̀ kí wá sí pé káwọn fọwọ́ gbóúnjẹ nígbà tá a bá fọwọ́ gún tán tó dorí sí míì káwọn ṣẹ̀ṣẹ̀ gbé ránṣẹ́ sẹ́nìkan náà àwọn ẹrú ọlọ́run pé tọ́ ọ̀bẹ́yìn nígbà tó ń jẹ yẹn ń wù wá ẹ̀rí ntọ́lọ́ wọn bá sọ ni ó ní wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira àwọn máa ń bọ́ àwọn èèyàn wọ́n máa ń fún wọn lóúnjẹ lásìkò táwọn náà nífẹ̀ẹ́ sóúnjẹ yùn èyí tí wọ́n nífẹ̀ẹ́ sí nínú oúnjẹ làwọn máa fún yàn kìí ṣèyí tí ọjọ́ pé kò wù wọ́n á jẹ rárá èyí tí wọ́n nífẹ̀ẹ́ sí ni wọ́n máa fún yàn torí ẹ̀ nítorí ẹ wá nù jẹ̀mọ́ à Ramadan ti lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó náà lọ́ba Ramadan ọba gbogbo gbà ọ̀ràn yẹn ni ká sìn lẹ́yìn Ramadan gẹ́gẹ́ bá a ti ṣe ń sìn nínú oṣù Ramadan àgbẹ̀rọ̀ pa ẹ̀sìn tì nítorí pé Ramadan tán torí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ onítọ̀hún ó ti rawọ́lé orí gbónú o kọ́lọ́ má sèmi pẹ̀lú rẹ lórí igbó o ọ̀rọ̀ yẹn ló jẹ́ ká máa sin lọ́n lẹ́yìn oṣù Ramadan ní ìbámu pẹ̀lú bá a ti ṣe tẹ́pẹ́lẹ́ mẹ́jọ sìn fún nínú oṣù Ramadan nítorí pé ọlọ́run ọba tó ní Ramadan òun náà ló ní àwọn oṣù yòókù bọ́lá bá sì lè gbẹ̀mí èèyàn nínú Ramadan náà ló lè gbẹ̀mí èèyàn ní ìgbà gbogbo tó bá wù ẹni tó bá ń fẹ́ ṣoríire kò ní í gbà láti kú láì jẹ́ mùsùlùmí ọlọ́ni yá iyọ̀ ọlẹ́dínlá amánú tọkùlọ́ àkọ́tọ́ kọ́ọ̀tẹ̀ wọlé àtẹmọ́tòna ilẹ̀ wa ẹ̀ńtọ́ mùsùlùmọ́ọ̀nù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́ni pàápàá pípáyà rẹ̀ ẹ̀sìn má ṣe gbà láti kú àyàfi nípò pé ẹ mùsùlùmí ọlọ́ni ti sọ fún ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní wàá gbọdọ̀ rọ́bàkà hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí al-yaqin tí ó fi wá bọ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní al-yaqin al-maut ikú máa sin ọlọ́run ọba rẹ títí tí kò fi wá bọ̀ al-imam al rahimahullah oní abẹ́ qawmunil mudawamah. والله ما المؤمن بالذي يعمل شهرا أو شهرين أو عاما أو عامين لا والله ما جعل لأمل المؤمن أجل دون الموت الحسن البصري أني أقاك نمعوية وأقاك láti dún ní májíjọ́sìn fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n kọ̀ láti tẹra májíjọ́sìn fọlọ́ wọn bá ní gbogbo ògbà mo fi ọlọ́wọ́n bá búra kìí ṣe múmìnì lẹni tí oṣù kan lásán jọ́sìn fọlọ́ àbí oṣù méjì ọdún kan tàbí ọdún méjì kìí ṣe múmìnì ló máa ń ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ múmìnì kìí jẹ́ni tí ìgbà kan jọ́sìn fọlọ́ tí ó fi gbà yòókù pa jíjọ́sìn fún ọlọ́run ọba tì mo fi ọlọ́run ọba búra wípé ọlọ́run ọ̀dá ìgbà kan fún mọ́mì ní pé kó máa jọ́sìn fún dà àyàfi kú máa jọ́sìn fún mi títí tí kò fi dé ni torí ẹ̀ kò sí àwa wí kò sí àhesọ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí rẹ̀ wá mùsùlùmí kọjá pé gbogbo gbà nínú gbèsè ayé rẹ̀ jíjọ́sìn lọ́ọ́ máa jọ́sìn fọlọ́run títí tí kò fi dé kò sí ọjọ́ ìsinmi kò sóṣù fẹ̀yìntì kò sì sọ́dún lọ́rọ́kúnlé pa ẹ̀sìn tìǹà ń gbọ́ bá yọ̀ máa ṣe kò sí fún mùsùlùmí o apá kan nínú àwọn asẹ́lẹ̀kù sọ̀ọ̀lẹ̀ wọn ni lẹ́yìn sẹ́lẹ̀ amẹ́lẹ́ mùsùlùmí ghayatun illa al-maut wọn ni sẹ́ múmìnì kò lópin tí ọ̀tàn sí o bí ọba jẹ́ kú ikú náà ni òpin iṣẹ́ múmìnì tó ní í ṣe pẹ̀lú ìjọsìn torí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ti dágbére fún Ramadan Ramadan náà sì ti ṣe ọ́ dàbọ̀ fún wa Ramadan oṣù tá à ń tẹ̀lé tọ́lọ́ tá à ń jọ́sìn fọ́lọ́ oṣù tó ṣe pé a máa ṣe àwọn orí ńlá ńlá nínú rẹ̀ oṣù tí ọlọ́wọ́n bá tó máa ń bọ́kùn ná kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ ká mọ̀ ìpè bí Ramadan bá lọ dáadáa ò tí ì tán o dáadáa ò tí ì tán fún gbogbo ẹni tí bá ń bẹ láàyè sísìn lọ́hùn kò tí kó gbálé fún gbogbo ẹni tí ò bá tí kú ọ̀ràn àyàn ló jẹ́ ike ká máa jọ́sìn fọlọ́hùn ọba ní gbogbo ọgbà gbogbo àkókò torí pé ọlọ́hùn ọba ó fi gbogbo àkókò lẹ̀ fún wa láti máa jọ́sìn fún ni a ò sì gbọ́dọ̀ pa ìjọ́sìn yìí tì ní ìgbà kankan nínú àwọn dáadáa ti ìjọ́sìn ilé ìtọ́ ẹ̀ka mójútó lẹ́yìn Ramadan oná ní ká gbààwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal tá wà nínú rẹ̀ yìí báyìí ọjọ́ mẹ́fà yìí tọ́ba rọ ọlọ́run láti gba àwọn nítẹ̀lé ńtẹ̀lé ọ̀dára púpọ̀ tí ó bá sì rọ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ kò burúkọ ọgbà lọ́kọ̀ọ̀kan kọ́ sáré pé ọgbà mẹ́fẹ̀ẹ̀fà ó pé nínú oṣù ṣọ̀wálì ṣùgbọ́n kọ́ lọ ní àkíyèsí o tọ́ba jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá fẹ́ gba àwẹ̀ yí báyìí má sì dá ọjọ́ júmọ́ àgbà má sì sì dá ọjọ́ accept má sì dá àgbà ẹni tí ó bá gba ọjọ́ júmọ́ ọ rí pé ó ń gba ọjọ́ kan ṣáájú júmọ́ àbí ọjọ́ kan lẹ́yìn jumu'a ìyẹn ni kébi kọ́ gba ọjọ́ alhamis kéti jumu'a náà kún àbí kọ́ gba jumu'a kí asept kó náà kún bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá gba ọjọ́ asept kò gbọ́dọ̀ dá ti ọjọ́ asept gbà inú kọ́ gba ti asept kò sì gba jumu'a síwájú rẹ̀ àbí kó gba ti asept kò sì gba ti yomul ahad lẹ́yìn rẹ̀ ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abi Ayyub al-Ansari radiyallahu ó ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man sọma Ramadan thumma atba'ahu sittan min Shawwal kana ka siyami dahr ó lànà Nabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan lẹ́yìn náà tó tún á gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ọ̀rọ̀ rẹ̀ ńṣe ni ó dàbí ẹni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ torí gbogbo àwẹ̀ kan tó bá gbà ládàá ọjọ́ mẹ́wàá ni àwẹ̀ kan ládàá ọjọ́ mẹ́wàá ni nígbà tó wá gba àwẹ̀ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ajẹ́ pé ó ti gba àwẹ̀ ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ó díjọ́ mẹ́wàá ládàá tó gbà lọ́dọ̀ ọlọ́run tó bá wá sí tọjọ́ mẹ́fà kún òun tún jẹ́ ọgọ́ta ọjọ́ tọ́gọ́ta ọjọ́ bá tún pín lẹ́yìn ó di ọgọ́rùn mẹ́ta ó lé àádọ́ta ọjọ́ bẹ́ẹ̀ sì ni ọjọ́ ayé ọjọ́ ọdún kan kò jù bẹ́ẹ̀ lọ nínú oṣù ojú ọjọ́ tí ń bẹ nínú ọdún kan kò jù bẹ́ẹ̀ lọ nínú oṣù ojú sẹ́mà tó bá ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí tó ṣe bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ tó ṣe bẹ́ẹ̀ títí tó fi kú àjẹpẹ́ ọ̀rọ̀ rẹ ọjà sí pé gbogbo ìgbésí ayé rẹ ló fi gbà wẹ̀. má kagara má kọlẹ̀ má jẹ́ káwọn aláìní kan ṣe má jẹ́ kó wọn ba tiẹ̀ jẹ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ gba kántánì ṣe sùúrù ṣe sùúrù jẹ́ ẹ̀ díẹ̀ sí jẹ́ ẹ̀ díẹ̀ sí lọ́ba béèrè kọ́ ẹ dákun déètì wo ni ṣàwálù wá wà lónìí wọ́n ní ṣàwálù àbí ńlá ṣàwálù ti wà ní ọjọ́ méjìdínlọ́gbọ̀n ẹ ìwọ sì fẹ́ gbà wẹ̀ mẹ́fà sáwọn mẹ́fà ṣe gbà láàrin ọjọ́ méjì torí ẹ má wojú ẹ ju o má sì kóra rẹ má sì kóra má sì má sì kó ìkánjú burúkú bára rẹ má wòra rẹ lójújù má kanra rẹ lójújù ẹlòmíì látòní ló ti bẹ̀rẹ̀ àwẹ̀ ó ti yá jù kò sófin kan tó ní kan ọmọ gbà látòní o ṣùgbọ́n ti yá jù torí pé ara ń fẹ́ sinmi ara ń fẹ́ sinmi fi yí ẹ̀mí rẹ fi yí ara rẹ ipa ti parí àwẹ̀ Ramadan nírú ọjọ́ òní tó bá lè ṣe sùúrù fún àti bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn bóyá ru ọjọ́ ọ̀la náà àtọ̀túnla ṣe sùúrù tó bá ti dàtí ní ìbẹ̀rẹ̀ nítòsí dáa jù iná nípa bá ti bẹ̀rẹ̀ kọ́ títí tí parí kó lè bá a nísinmi eléyìí tó ṣe pé yóò fi lọ́kàn balẹ̀ torí pé tá a bá ń dágbà sí àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la torí ẹ ọjọ́ mẹ́fà yẹn kò tí ara sì tún ń bẹ pẹ̀lú pé àṣẹ̀ṣẹ̀ gbà àwẹ̀ tán ni kò ní ní ọ lára púpọ̀ yàtọ̀ sẹ́ni tó bá dá dúró dẹ̀yìn ogúnjọ́ a ó lè gbó díẹ̀ o torí pé gbígbà tí gbogbo wa ń jọ ń gbàwẹ̀ Ramadan kíkárí tó kárí ọlọ́run ọba fi ṣe fufu yẹ àmọ́ tó bá di pé ìwọ lọ fẹ́ dáwẹ̀ gbà wọn náà mọ bí ṣe níní lára díẹ̀ torí ẹ̀ tó bá gbé bí Ramadan ṣe tán ká gbé bí jọ́ àtìní lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run wàá rí pọ́ rọrùn nínú àwọn àwẹ̀ tó ti yẹ ká mójútó lẹ́yìn tí Ramadan ti lọ àwọn àwẹ̀ ọ̀tàn àwọn àwẹ̀ kan wà tá ní àwọn àwẹ̀ ayyamul àwọn àwẹ̀ ọjọ́ tí òṣùpá máa mọ́lẹ̀ kedere jù nínú oṣù ìjọ kẹta lóṣù oṣù ojú sánmà ìjọ kẹrin lóṣù ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù eléyìí wá nínú àwọn hadith Abu Huraira Abi Darda Abi Dhar àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà nínú ẹgbà wa wọn pànàbí sallallahu alayhi wa sallam ọsọ àsọtẹ́lẹ̀ fún mi pẹ̀lú kí n mójútó àwọn nǹkan mẹ́ta kan oníkálukú dárúkọ àwọn ẹjọ́ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan nínú ẹgbà wa tiẹ̀. hadith kan sì wá tọ́ya ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún sọ́tọ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé tọ́m bá ń gba tijọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí à ń bẹ lọ́n kọjá pọ̀ gbalada àwọn tún gbalada tijọ́ mẹ́ta tì í èlò ìtuntun wa nù àdìsí ni. torí ẹ ẹni tí wọn gba tijọ́ mẹ́ta yẹn ní ìgbà tí gbogbo oṣù ló fi ń gbàwẹ̀ ni ṣé bá ti sọ pé dáadáa kan ládàá mẹ́wàá ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù ojú sánmà a sì mọ̀ pé eléyìí rọrùn fún gbogbo ẹni tó bá lójú láti ríran láti dáàmà nígbà tó bá ti rí tí òṣùpá ti dàgbà tó ti dàgbà tán tí ìmọ̀lẹ̀ kárí ayé ó ti yẹ kó máa béèrè síjọ́ kejìlá lónìí ni àbíjọ́ kẹtàlá sóòrù jọ́ kejìlá la wà ní àbíjọ́ kẹtàlá tó máa sọ pé òrùjọ́ kẹtàlá ni àti pé lọ́la ńkọ́ kọ́ ọgbà àwẹ̀ ọ̀túnla ìjọ mẹ́rin nínú àwọn àwẹ̀ tó tún yẹ ká mójútó onáà ni àwọn ẹjọ́ àtìní àtijọ́ alhamis wọ́n bi anabi sallallahu alaihi wa sallam léèrè nípa wọn ó ní ọjọ́ yẹn iná ni ọjọ́ tí wọ́n bí mi ọjọ́ yẹn iná sì nírú ọjọ́ tọ́lọ́wọ́n bá kọ́ sọ alukur'ani kalẹ̀ fún mi tẹ̀lé ìtumọ̀ sí pé kọ́ ọmọ àgbà àwọn àwọn ọjọ́ méjèèjì ó dára púpọ̀ yàtọ̀ sílẹ̀ yìí ó tún wá nínú àdìsí kan tó gún anabi sallallahu alayhi wa sallam ní ní ọjọ́ àtìní àtijọ́ alhamis wọn máa ń kó iṣẹ́ tẹ́rù sí ọlọ́run ọba wa ọwọ́ awú òun ní gbogbo ọ̀gá táwọn mọ̀lẹ́kọ̀ máa gbé sí wọn ọlọ́run kó wọn jẹ́ pé wọn àánú àwẹ̀ ìjọ alhamis àti ọjọ́ àtìní ẹjọ́ àfikọ́ra bákan náà àwọn ẹjọ́ Arafa tó igbá nàbí sallallahu alayhi wa sallam ó ní yọ pa ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá rẹ àti ẹ̀ṣẹ̀ ọdún yìí ẹ̀ṣẹ̀ ọdún méjì ni wọ́n parẹ́ àwọn ẹjọ́ Arafa àwọn ẹjọ́ kan ṣùgbọ́n eléyìí wà sẹ́ni tí ó lọ sí hajj àwọn àwọn ò gbọ́dọ̀ gbààwẹ̀ bákan náà àwẹ̀ aṣúrà anabi sallallahu alayhi wa sallam ọlọ́lọ́ máa ń ti torí rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá rẹ̀ àwẹ̀ ẹjọ́ aṣúrà tó jẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù ọlọ́wọ́n ọba al-muharram nínú àdéhì wọn anabi sallallahu alayhi wa wọn ní tọ́lọ́mbà tó kí n sẹ̀mí dẹ́mí màá gba tijọ́ kẹsàn-án mọ́ tijọ́ kẹwàá torí ẹ̀ gbogbo eléyìí àgbọ̀dọ̀ jọ bọ́ mọ́ wa lọ́wọ́ mùsùlùmí làwa afẹ́ wà àlùjánnà àlùjánnà ọ̀rọ̀rùn orí jama wọn kì í jó fújì wà àlùjánnà wọn kì í ṣèrégbè wà àlùjánnà wọn kì í mutí wà àlùjánnà wọn kì í ṣàìsìn lọ wà àlùjánnà ẹni tí wọn bá wà àlùjánnà yóò sìn lọ ẹni tó ṣe lọ nǹkan kọ̀mọ́ bọ́rọ̀ òun ṣe já síjọ́ gbẹ̀dàlùkìyàmù kátó pẹ́ ní tì nínú àwọn nǹkan tuntun ẹ̀ka mójútó as-salatu as-salat ẹ̀jẹ̀ amójútó sọlá àtijọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ́sálásí téèyàn bá máa gbóhùn ìdí ọ̀lẹ́mìí láàánú ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ó ti máa pariwo pé mo wọ́n lọ níbo ni wọ́n lọ níbo ni wọ́n lọ tàbí wọ́n bi léèrè wípé àwọn tí wọ́n ṣe sọ láti ń bí tẹ́lẹ̀ ni àbí wọ́n dálẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti kó gbálẹ̀ wọ́n ti kángára ara wọn wọlé ọ̀pọ̀lọpọ̀ sọ̀láàtù júmọ́ àtò ní ńlàsímá tiẹ̀ yóò pe tí júmọ́ àtọ́dún ti lọ́ọ́ tọ́ bọ́lọ́mọba tún láwọn ọdẹ mi àwọn tó máa pàdé ìwọ sọ́láàt la hawla wala quwwata illa billah fala saddaqa wala salla walakin kaddaba wa tawalla. ó ṣe sọ́lá ọ̀yọ́ zaka ó ń pọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ ó sì takìtì pakọ́ sí ọ̀nà wọn lọ́fẹ́ gbà tó sì soríire. ọ̀dọ̀ wa ẹni tí ó bá wà lìjánná yóò múra kó o ti rí pọ́ǹtì ń dé mọ́sálásí kótó di pé wọ́n pè fún sọ́láàt àmì oríire nìyẹn kó o wò pé nùgbésí ayé rẹ láti gbà tó ti túbà ìmáàmù ọ̀sẹ̀ Allahu Akbar ti bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́wàá àyàfi kọjá pọ̀ nbẹ mọ́ṣáláṣí a wàlá oríire ńlá ni. kí ló burú kí wọn náà jọ kan nínú ẹni tí wọn máa ṣe díje pẹ̀lú àwọn ẹni tí ń pèpè fún sọ́láàt tí wọn náà máa pèpè kí ló burú nínú kọjá ẹni tó ṣe pé yóò gbìyànjú láti rí pé sáfù alákọ̀ọ́kọ́ kò ní gbọ́mọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe sọ̀láàtù sọ̀láàtù súkẹ́súkẹ́ ni sọ̀láàtù súkẹ́súkẹ́ àdàlú àdàpọ̀ tí jọ àwọn aláìní kan ṣe lójú ọlọ́run sọ pé fawailun lil musallin wáìlù wọn láyè burúkú kan nínú náà jahannam kọ́ máa jẹ́ tàwọn olùṣe sọ̀láàtù àwọn ta nínú wa alladhina hum an salatihim sahun àwọn tí máa gbàgbéra pa sọ̀láàtù tì í ọlọ́run sọ pé alladina hum li salatihim sahun kò sọ pé wọ́n ṣe rárá torí wọ́n sọ pé li salatihim sahun wọ́n ṣe rárá ṣùgbọ́n sọ pé ẹ̀ẹ́n wọ́n máa gbàgbé rẹ̀ ni irú àwọn tí máa jẹun pọ̀ bẹ́ẹ̀ asiri àti magrib ni wọ́n jẹun pọ̀ eléyìí náà ti tó láti sọ dẹni tí wọ́n ìlú ọba o ètò pé márùn o àwọn méjì o ó ti ṣe lẹ́ni tí wọ́n ìlú ọba gẹ́gẹ́ báwọn aṣíwájú rere ṣe túmọ̀ ayà yẹn bẹ́ẹ̀ magrib àti ṣáìlì ọmọ adápọ̀ ojoojúmọ́ wọ́n ìlú àṣùbà àti àti dhuhur wáyélu gbé àwọn kan nù wọ́n lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ńgbà tí wọ́n sì ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn lákòókò dhuhur ẹnìkan nù àwọn tó wà mẹ pé ah la ilaha illallah ìmọ̀ tí ì ṣe salatu subhi ah láago méjì inna lillahi wa inna ilayhi raji'un ò tí ì ṣe láago méjì ọ̀sán ah, ọlọ́mọdé ara ìdá bóòlù sí wàá fẹ́ wà lìjànà torí ẹ̀ka mójútó sọ̀láàt gbogbo àṣàkáṣà àṣàbúrúkú àṣàkáṣà àbúrúkú tí wọ́n ń dá báwọn pátì àti rí nínú àwọn èèyàn ẹni tó ṣe kéko ní ṣe sọ̀láàt ju sọ̀láàt subhi lọ ó ló ń lọ mú sáà ni ó ń lọ mú sáà ni wọ́n bá sì kó wọ́n bá yẹ ní sáà tó ń lọ mú òun ní nǹkan kan wá sí mọ́sálásí láàárọ̀ la hawla wala quwwata illa billah ẹlòmíì yọ wá subhi láàárọ̀ yọ ló mú sáà yọ wá lọ bí sẹ́ẹ́ nígbà tó bá ti di magrib yóò wá bẹ̀rẹ̀ sí ní jẹun gbogbo sọ láti yókù pọ̀ títí má ìṣáì kò sẹ́ni tó lè wá wálé ńgbà tí ó dáhùn ma kí ló dé àwọn ayé wálé magrib ráwọn náà òun bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀daràn àkókò tọ́lọ́ ni ọbọ̀ ń sọ̀rọ̀ ní duhur ọba sọ̀rọ̀ àkókò tó yẹ kó bọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ní asiri ọ̀bọ́lọ̀ ń sọ̀rọ̀ àkókò tó yẹ kó bọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ní magrib ọ̀bọ́lọ̀ ń sọ̀rọ̀ àkókò tó yẹ kó bọ́lọ̀ isha ọ̀bọ́lọ̀ ń wala hawla wala quwwata illa billah ọwọ́ ajá gbogbo ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé òwú tí yàrá gbọ́n lọ́ọ́ máa rí ọ̀ràn bó làwọn máa rí ó bó làwọn ọmọ rẹ̀ ó rì ntọ́fàánù tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa wọ́n ń dàgbà orúkọ mùsùlùmí ni wọ́n ń gbé ká wọ́n èsì lọ. alẹ́ nìkan sọ pé bàbá òun èké òun kí wọ́n lọ fẹ́ fi ṣe kí láǹfààní ẹ̀ subhanallah alazim torí ẹ̀ ká lè bá jarí ọ̀rọ̀ lórí àwọn ọmọ ká lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè gbọ́ ẹja wọn náà tún àrìn wa àtọ́lọ́wọ́n bá ṣe rákà mẹ́rin ṣáájú sọ̀látò dọ́hùr méjì lẹ́yìn sọ̀látò dọ́hùr méjì lẹ́yìn sọ̀látò magrib méjì lẹ́yìn sọ̀látò ìṣá méjì ṣáájú sọ̀látò subh gbogbo eléyìí ní ẹja mójútó àgbọ̀dọ̀ pàtì torí méjèèjì láwọn anábì níta ẹ̀ máa mójútó lọ́sàn-án àti lóru ọlọ́run ọba wa ti torí rẹ̀ kọ́lé kan fún yín lálùjànnà tani ọ̀fẹ́ ẹ wá wò owó tẹ́ fi rà náà nù mójútó sọ̀látò lóru àti lọ́sàn-án yín bákan náà àwọn násìlà míì bíi sọ̀látù dọ́hà ká mójútó ká mójútó bàbá kan ọ̀rọ̀ rẹ̀ yà mí lẹ́nu lónìí wọ́n pè wọ́n ní láti bí báyìí làwọn ti ń pè ẹ dákun tó ọlọ́ àwọn fẹ́ mọ̀ nípa násìlà dọ́hà àwọn fẹ́ mọ̀ nípa rẹ̀ torí pé àwọn fẹ́ máa mójútó subahánàlá àwọn bàbá rere nu àwọn fẹ́ mọ̀ nípa násìlà dọ́hà ẹlòmíì ọ̀gbọ́kọ rẹ̀ rí ẹlòmíì sì gbọ́ rí oníkíláàsì sí ẹ torí di eléyìí báyìí ẹjẹ amójútó àwọn anáfíà bákan náà ẹjẹ àwọn àdìdẹ sí sọláàtì lóru ẹrí ìta sí kọjá ní Ramadan ẹjẹ adé ọjẹ fún wa torí pé a ti gba rírì oṣù kan ẹ̀kọ́ tá a lóṣù kan yìí tí ọba ṣẹ́kù lóṣù yòókù èèyàn sì di rẹmi ní kọlọ á di rẹmi bá ń ṣe aago méjì àbọ̀ lóru la sì pàdé sí mọ́sálásí gbogbo ẹrú ọlọ́run ti jí tọmọtọmọ a wàlẹ́ oṣù oríire lóṣù Ramadan ní ìsìn ẹ wò gbàtẹ́ ń jí lẹ́nu àná sóni wọ́n ti gbọ́ pé ọ̀la lọ́dún o kálukú kan sọ̀rọ̀ alẹ́ ni wọ́n bá slack ẹlòmíì wọ́n ti sọ as-salatu khayrun minan nawm kó tó jí àwọn tó dáa jùnú àwọn tó dáa jùnú lánàá sóni. So ẹ̀yin tẹ̀ ti ń jí méjì àbọ̀ ẹlòmíì asalaamu alaykum wa rahmatulah ńlọgbọ́ tó dín ní la ilaha illallah bẹ́ẹ̀ni la ilaha illallah ní gbogbo ìgbà ìwọ ló dúró déédéé èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí délé ẹja mójútẹ́sìn wa jàmáà torí à ń ti rán mi pé rọmọdọ́nà rẹ gbà rọmọdọ́nà rẹ ọgbà nínú ṣèṣì kálukú ẹni tó bá tẹ̀síwájú pẹ̀lú dáadáa ṣíṣe inṣàlá rọmọdọ́nà rẹ gbà ẹni tó wá pé ìwà báṣubàṣu ìwà pálapàla ìwà játijàti ló tún padà sí amutí ànságbèrè ànjalè ẹgbẹ́ dáridári ẹgbẹ́ oṣó ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ àwọn ológboni iná ló tún padà sí lẹ́yìn ìgbà tí Ramadan tán orí ikú rẹ̀ gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ẹlòmíì tiẹ̀ ń palẹ̀ sìgá lọ sí ìdì ní lánàá láti ẹsẹ̀ sàlámù àlékún ó sì dìde wọn ní kótóbẹ̀ eléyè sọ̀rọ̀ yẹn ká gbọ́ ó sì kanná sí ọkànná sí pákó ṣètọ́ni ọlọ́tànù sósì dáa bẹ́ẹ̀ kọ̀ dáa bẹ́ẹ̀ jama o ẹja túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa o torí di eléyìí kíké al-Qur'an àwọn salatul witr ẹ mẹ́jọ apáti lóru nǹkan máa jí ṣe kódà bó ba lè ṣe nǹkan mí lóru ju witr lọ sèrọ́kà mẹ́ta ń kó tún lọ sùn padà máa bẹ́ẹ̀ lọ́n tó bá forí kanlẹ̀ bákan náà kíké al-Qur'an ẹ mẹ́jọ apáti o àwọn míì nínú oṣù Ramadan wọ́n tún sọ dídíje láàrin ara wọn ẹ̀mí lónìí wọ́n kí alukurani tán tó ń ti pé kódà kárí mi yọ wọ bẹ̀ Ramadan ti wá tán ẹ mẹ́jọ tún di Ramadan náà mi máa o kọ́ni kálukú gbìyànjú láti máa kí alukurani ká má sọ sí pàkọ́ o bákan náà àdúrà àwọn èèyàn máa ṣàdúrà pọ̀ o nínú Ramadan kódà ńgbà tá a ṣàdúrà tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ títí àwọn ẹni tá ìtọrọ fún atọrọ fún wọn àwọn àyè tá ìtọrọ fún atútọrọ fún ńgbà tá koko pọ táwọn náà sì ń jí pọ ní ìsìnkọ àdúrà tí ma lórí fún mi lówó fún mi lọ́lá fún mi lówó fún mi lọ́lá wa khalas ẹ̀mẹ́jọ agbàgbé alqiyama umrah ọ̀tán o ńgbà tí wọ́n sọ pé umrah nu ramadan bíi ládàá hajj ni kọ̀ọ̀tán gbogbo gbàǹgbèsè ayé rẹ̀ ló lè lọ sí umrah hajj ọ̀nà ń ẹni tí o ti lọ kó múra ọlọ́wọ́n bó sì ṣe rọrùn fún wa ẹni tí ó ti lọ ọlọ́wọ́n bó sì náà fún oní òfin lọ hajj rọrùn ọlọ́wọ́n bó sì ṣe látẹ̀wọ́gbà àwọn tá a ti lọ tá a ti lọ tá a ti lọ ọlọ́wọ́n bó tún sí náà fún wa táwọn náà tún fi lọ tá a tún fi lọ tá a tún fi lọ. nínú dáadáa ṣíṣe tí òtún yẹn ká gbàgbé ó náà ní ká máa pera sí di dáadáa ṣíṣe a gbọ́dọ̀ dákẹ́ títí tá ikú a gbọ́dọ̀ dákẹ́ à ń pera ẹni sí di dáadáa ṣíṣe ọgbà sọnù ń bẹ ọgbà kínní ìwòsàn ti máa pé wọn tọ́lọ́ ni wọ́n ń wá ẹ máa kọ́ bàjẹ́ fúnra yín ẹ mẹ́sẹ̀ rẹ́ nìkan kọ́ máa ṣe bàjẹ́ kẹ́ wàá dákẹ́ aburú ni o aburú ni torí pé tẹ́ ẹ bá kọ́ ìbàjẹ́ ní ìgbà tí aburú ọba dé látọ̀dọ̀ ọlọ́run kò ní dẹ́nìkan sí torí ẹ agbọ́dọ̀ mójútó eléyìí bákan náà sàrà ṣíṣe ẹ wàá dúró sàrà ẹ wàá dúró tọrẹ àánú eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́lọ́wọ́n ọba tó mú ní arzikí ilé ayé yìí tí wọ́n ṣe ní oṣù ẹ mẹ́jọ tán lẹ́yìn Ramadan o ẹni tójú ń pọ́n wọ́n sì tún ṣẹ́kù ẹni tí yà ń jẹ wọ́n lọ jantì rẹ̀rẹ̀ ẹ má dáwọ́ dáadáa ṣíṣe dúró nítorí pé Ramadan ti tán nítorí pé òyìn fẹ́ dáadáa tó wà lọ́dọ̀ Ọlọ́run ìwọ̀nba tó o bá sì ti múná nínú tọ́lọ́run fún ọ òun náà ní tiẹ̀ kó tó di pọ̀ lọ gbogbo ètò òfìsílẹ̀ kìí ṣe tiẹ̀ má ní tí èyí àwọn ìtọ́lọ́run fún lówó nù à ń diwó máyà à ń diwó májì à ń kówó báńkì à ń kó sábẹ́ gbogbo ẹ̀ iye tó ọba náà tó fi kú náà ni gbogbo yòókù ó ti di banza nípa tiẹ̀ ó ti dowó fáwọn ẹlòmíì torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé sówó olówó ló wù yín ni àbí tiyín kálukú níta àwọn lówó àwọn o ajẹ́pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ owó olówó lè tẹ̀ ń sọ tẹ̀ jẹ tẹ̀ lò owó ẹ̀ tí ó jogún yín ni àmì eléyìí tí ó ṣẹ́kù fún yín eléyìí jẹ́ bó ṣe jẹ́ mọ́wó rẹ kó fi ṣe dáadáa mọ́wó rẹ kó fi wá ìlọsíwájú fẹ́sìn Islam mọ́wó rẹ kó fi ràn àwọn mùsùlùmí lọ́wọ́ nítorí tó bá ṣe bẹ́ẹ̀ alìjẹ́nà ni wọ́n rà fúnra rẹ̀ jẹ́jọ́ a ti sọ nínú àwọn tó jó tíjọ́ gbẹ̀ndà kìyàm òun náà tó lówó ńlẹ̀ ayé tó wọ́n tara rẹ̀ rà alìjẹ́nà fúnra rẹ̀ táwa díjọ́ gbẹ̀ndà kìyàm wọ́n wá fẹ́ nìkan hàn nínú àwọn ọmọ rẹ̀ tó jogún owó rẹ̀ tóun taara owó tiẹ̀ tó jogún rálì jẹ́nà ẹ dákun ojú ó ti àbí òní tì yóò ti bàjẹ́ kẹ́sì máa wo nǹkan èmi mo kówó ń jọ kẹ́sì máa wo nǹkan ẹ̀yìn sójú rẹ̀ wá fọ́ ni ṣé bá ń gbọ́rọ̀ lọ sọ́wọ́n á ń lò sóun fi ń ṣiṣẹ́ à ọlọ́mọ sì wá lẹ́ni tí gbọ́ tí gbọ́n tí o aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله برمضان تسيتين أنساء bẹ́ẹ̀ náà lọ́jọ́ orí kálukú ọ̀tànjọ́ kan bí Ramadan ti ṣe lọ yìí tó o bá yọ bẹ́ẹ̀ náà ni wọn náà lọ kó láyé ńjọ́ kan ìwọ náà di tàn kẹ́ bí àwọn bàbá bàbá tó bí bàbá rẹ bàbá tó bí bàbá bàbá rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn ṣe di tàn tó fi dórí bàbá ńlá wa anabi Adam alayhi salam àwọn náà tànjọ́ kan kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí bó ṣe lè máa rìn kò sí bó ṣe lè máa rásọ tó kò sí bó ṣe lè ma ìgbésí ayé gbé tó kò sí bó ṣe lè mẹsẹ̀ tẹ̀ tó ó kunjọ kan náà ni wọn náà lọ ó sùn fẹ́lẹ́ omi kan lè ráyè rẹ lò eléyìí nítorí ti dájú ni ẹni tó wá nílò aká ètò ti mọ̀ pé òun ò kù kí lọ́ọ́ yẹ ká máa ṣe lẹ́ẹ̀dẹ́ dáadáa ni o ìtẹ̀lé tọ́lọ́ ni o ìtẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ni o ìdúnni máa wà wá rí àwọn wà dáadáa eléyìí tẹ́sí Islam fi pa á láṣẹ eléyìí tí máa ṣe sábàbí kéèyàn rálì jẹ́ náà wọ̀ ní rọrùn eléyìí ni gbogbo nílàkà ìgbọ́dọ̀ mójútó káwá jìnnà sáwọn wà burúkú àwọn wà pálapàla àwọn wà jágbájágbá eléyìí tọ́lọ́ máa ń ti torí rẹ̀ bínú síyàn tọ́lọ́ máa fi léyìn jìnnà sí ìkẹ́ rẹ̀ bí ká máa bínú ara wa ká máa ṣèlára ara wa ká máa kórìíra ara wa ká máa fẹ̀yàmẹ̀yà bára wa lò ká máa níra wa sínú ká máa parọ́ fúnra wa ká máa jàǹbá ara wa ìgbéraga ìjọra ẹni lójú àìkọ́mọlàkejì kún kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn wà ẹja pátì jàmáà ẹja pati ẹnìkan kanu ojú ẹnìkan lọ àyàfẹ́ ẹni tí máa ń payọ̀ lọ inna akramakum indallahi atqakum ẹni tó lọ́lá jù nínú yín tó lápalẹ̀ jù nínú yín lọ́dọ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dá wa lẹ́ni tí máa ń payọ̀ ọlọ́wọ́n bá jù báwo lèmi pẹ̀lú rẹ láti ṣe ṣiṣẹ́ tí ó mú ajẹ́ni tí ń payọ̀ ọlọ́run eléyìí nìpèníjà eléyìí tó tóbi jù ti ń bẹ wájú wa ẹjẹ́ gbìyànjú láti jẹ́ni tó ṣe pé yóò mú ìwà tí ọ̀dà kú nínú ṣèṣì rẹ̀ yóò mú ètò ọ̀dà yóò fi rọ́pò rẹ̀ bọ́yá ọlọ́run lè ti torí rẹ̀ sànù wa tọ́ba dúlọ́lá al-qiyāmah kọ́ arántí pé nínú ìjọsìn tó yẹ ká mójútó ní ìgbà tá à ń sọdún àti ìgbà tá à sọdún òun náà ní ká máa bẹ̀rẹ̀ wa wò kí mùsùlùmí ó bẹ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò ó máa mú kí ìkùnsínú kó kúrò ó máa mú kí ìkórìíra rẹ̀ ni ó sá lọ ó máa mú kí àìsẹ́ràn ara ẹni kó kúrò kí ṣe òdìpọ̀ rẹ̀ ó sì máa mú kọjá wípé ọ̀tẹ̀ kọ̀tàn nítorí pé àìrí rẹ̀ ni kì í jẹ́ kọ́tẹ̀ ọ̀tàn kájẹni tó jẹ́ pé yọ fẹ́ràn ara wa ìgbẹ́rẹ́ ni wò ìmọ̀ sí sábàbí rẹ̀ torí pé ńgbà tá a máa wòra lọ́ọ̀kan táwọn ríra wa táwọn wòra lọ́ọ̀kan oníkálukú ọ̀tá síra wọn eléyìí ò ní jẹ́ kí sèọ́ wà láàrin wa yóò jẹ́ ká máa ro àìdárora wa yóò jẹ́ ká máa lépa ara wa láìda islam ò sì fẹ́ bẹ́ẹ̀ torí pé ọmọ ìyá là wa ọlọ́ni innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhwaykum dájúdájú àwọn olùwàgbọ́ òdodo ọjọ́ nǹkan kan bí ibà sọ ọmọ ìyá ara wọn ẹ wá máa ṣàtúnṣe láàrin yín àtàwọn ọmọ ẹ̀yà yín ẹ jẹ́ ká pọ̀ ní ṣíṣe àṣàlátù fọ́gà wa anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi tó sọ pé ọlọ́run ọba ó fi omi àbàtà ńlá kan yóò fi ta lọ́rẹ lọ́jọ́ gbẹ̀ndà alùkìyàmù omi àbàtà yìí gbogbo ẹni tó bá jọmọ lẹ́yìn rẹ̀ lódodo wọ́n mú nínú ẹ̀ ẹnikẹ́ni tó bá ti mú nínú ẹ̀ òǹgbẹ òtún ní gbẹ onítàn mọ́ láéláé anabi ròyìn omi àbàtà yìí ó ní omi àbàtà yìí ó ní gígùn rẹ̀ ìrìn oṣù kan ni èèbù rẹ̀ ìrìn oṣù kan ni àwọn aha ti ń bẹ ní àyíká omi àbàtà yìí wọ́n pọ̀ àfi bí àwọn àràwọ̀ ojú sánmà àwọn kan wá ń bẹ nínú àwọn tá a jọ jẹ́ mùsùlùmí wọ́n máa gbìyànjú láti dédìí omi àbàtà yìí mu nínú ẹ̀ àmọ̀lẹ́kọ̀ọ́ máa lé wọn sẹ́yìn. àwọn àlekọ ọmọ lé wọn sẹ́yìn anabi sọlá àṣẹlá wọn sọ pé mùsùlùmí náà ni wọn mùsùlùmí náà ni wọn àwọn àlekọ ọmọ adá lóhùn pé ọmọ tí wọn gbélé ayé ṣe ọmọ tí wọn gbélé ayé ṣe ah, ọlọ́dà kò má ṣe tù wá bẹ́ẹ̀ torí náà ẹ ká pọ̀ ní ṣíṣe àṣàlátù fanabi muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn àmàlẹ́kà rẹ̀ àwọn náà ń ṣe àṣàlátù yìí fún un. fọlọ́ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا ọlọ́run كثير البركة àlùbáríkà sọ́dún tá à ọlọ́run ọba kójẹ kọba kalẹ̀ eléyìí tí gbogbo wa fojú sí ní ọ̀tún ọ̀tún orí ọlọ́run ọba kọ́mọ́sà ẹ̀sẹ̀ fún wa kó ṣe bẹ́ẹ̀ kárí àwọn ọmọ wa kó ṣe bẹ́ẹ̀ kárí àwọn aya wa àwọn òbí wa ẹni tó ti kú nínú wa ọlọ́run ọba kó foríjì wa àwọn tí ń bẹ láyé ọlọ́run ọba kó ti kárí wọn pẹ́ lórí islam gbogbo ìgbà tó lọ́wọ́ bá gbẹ̀mí àwọn tó sẹ́kù kọlọ́ ọba gbẹ̀mí wọn àti tiwa náà lórí ẹ̀sìn islam ọlọ́run ọba kó ti ká bá dáadáa pàdé lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama fọlọ́hùnmá isal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa damir a'da'aka a'da بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله